ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ fi máa ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè yìí pé ṣé ládàá sọ̀látì jama'a òun náà ni èèyàn gbà nígbà tí òjò bá ń rọ̀ tó sì jẹ́ pé ọkọ̀ díyàn láti lọ sí mọ́ṣáláṣí tó wá jẹ́ sí pé ọkọ àti ọkọ kò láǹfààní àti lọ sí mọ́ṣáláṣí òun àti ìyàwó ẹ̀ wọ́n wá kírun nínú ilé òun dúró níwájú ìyàwó dúró lẹ́yìn ṣé ládàá jẹ̀mọ́ òun náà ni wọ́n gbà ẹlẹ́ẹ̀kejì ó ní pé èèyàn jẹ́ olùtajà èèyàn sì tún lọ́ọ̀rẹ́ tóun náà ń tajà pẹ̀lú òun wá lọ́jà kan tó jẹ́ pé wọ́n fẹ́ tà ní ṣọ́ọ̀bù rẹ̀ ṣùgbọ́n tí ò nílẹ̀ ọwọ́ wa gbà lọ́wọ́ èèyàn pé kéèyàn yá òun ẹnu gbàtọ́ wá yá ọjà tán kọ̀ọ̀pẹ́ púpọ̀ jù ọjà gbówó lérí gbà tí ọyá tí ó dá tí ó yá padà ó wá ní owó lòun ó dá padà òun ò ní dá ọjà padà ẹni tó lọjà náà ní ọjà òun lòun fẹ́ gbà òun ò gbowó báwo ni wọn ò ṣe yanjú àyín lè bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As warahmatulahi wabarakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. dájúdájú tó jọba ń rọ tó sì jẹ́ òjò tó jẹ́ pé yóò mú yàn má lè lọ sí mọ́ṣáláṣí níbi tọ́pọ̀ dé. sunna anabi sallallahu alayhi wa sallam náà ni pé tí olùpèpè bá pèpè fún sọ́láàtì yẹn yóò máa fi yá àwọn èèyàn pé sallu fi rihalikum sallu fi buyutikum ẹ máa ṣe sọ́láàtì lẹ́yìn ẹ bùkátà láti larí bójú kẹmẹ wàá gbọ́ wá mọ́ṣáláṣí láti sọ pé ìbẹ̀rẹ̀ ti fẹ́ ṣe sọ láti yìn ara dẹkùn ilé ìtẹ̀sìn islam tó mú wa nù. wàyí o ìgbà tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tó kù ní ìsinmi ká ṣe sọ láti lè wa ẹ mọ̀ pọ́kùnrin náà wọ́n ń bá wù. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìtọ́lọ́lá jù fáwọn obìnrin òun náà ní kí ṣe sọ láti wọ́n lé wọn hmm. kì í ṣe pé kí wọ́n máa wá sí mọ́ṣáláṣí tonti pé tí wọn bá tọrọ yọ̀ǹda láti lọ sí mọ́ṣáláṣí kò tọ́ fọ́kọ wọn láti kọ̀ fún wọn láti lọ àbí bàbá wọn hmm. torí pẹ́rú ọlọ́run làwọn náà mọ́ṣáláṣí tọ́ lọ́n sí ni wọ́n sì ń lọ sí lọ́n bẹ́ẹ̀ ni àmọ́ o tí wọ́n bá wá jáde lọ sí lọ́n mọ́ṣáláṣí ànábì ni wal yakhrujna tafilat tí wọ́n jáde lẹ́ni tó ṣe pé kò ṣọ̀ṣọ́ kò fi nǹkan olóòórùn dundun para dípò pé ọ̀ àpè àkíyèsí ẹnìkan sí kó wò wọ́n tún wọn wò ọkùnrin wa ti torí ohun òlè lọ sí mọ́ṣáláṣí yìí hmm. ó tò ṣe sọ láti rẹ̀ ní jama pẹ̀lú ìyàwó rẹ̀ hmm. yọ gbàládà pé jama náà wọ́n ṣe nítorí pé òfin ṣẹ̀rí àdá lórí pé al-ithnani fama yazidu fi salati jama hmm. èèyàn méjì àbí ntójú méjì lọ ibẹ̀ ni jama ti bẹ̀rẹ̀ nínú sọ̀lá látòrí èèyàn méjì ìyàtọ̀ tí máa bẹ náà ni pé jama tí èrò bá pọ̀ ń bẹ́ẹ̀ ládàá ẹni tó kópa nírú jàmá bẹ́ẹ̀ yọ pọ̀ ju ti jàmá àti ọ̀pọ̀ tó wọn lọ. ṣùgbọ́n pẹ̀lú pé wa ti ń bẹ tẹ́lẹ̀ náà àyè ti wà fún láti ṣe sọ láti ilé rẹ̀. ọ̀wọ́ nìkan ìwà àtìyàwó rẹ̀ ládàá pé jàmá lẹ́yìn wọ́n ní téèyàn bá ń tajà wọ́n ọjà èèyàn tí wọ́n fẹ́ rà èèyàn wá ní èèyàn wá lọ yá irú ọjà yẹn lọ́dọ̀ ẹni téèyàn jọ ń tarú ọjà yẹn ìgbà tá ń yá yàn èèyàn ti tà á kó tó di pé èèyàn náà nírú ọjà tí ó fi dá ń tọ́ yá padà ọjà ti gbowó lórí gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń wọ́n gegege lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ ló bá wa dẹ̀. àmín. tọ ìgbà tí ọwọ́ di wípé ọjà ti gbowó lórí ẹni tí ọwọ́ gba ọjà ìyá tà hmm wọ́n á rí i pé tó pè ó ní pé kó wọ́n sanwó ọjà òun lórí iye tí wọ́n ń tà ń gbà tó ń yà kì ṣe pé kó wọ́n sọ pé òun fún ní ọjà ń padà so ẹni tó wá lọjà náà ní lálágbọn gandan ọjà lọ yá ọjà lọ dá padà èwo wá ní ọjà ṣíṣe àkọ́kọ́ lábẹ́ òfin Ọlọ́run kò tọ́ kéèyàn máa gba ọjà yàtà hmm. nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní la tabi' ma laysa gbogbo ń tọ́ ọ̀gá ti ní ọ̀gbọ́dọ̀ ta. torí pé tọ́ ọba gbàgbà ta ńṣe ló yẹ kó dá lórí pé àgbàtà lọ gbà ẹnì yòówù ọba sì gbàgbà iye tọ́ ọba gbàtà náà lọ san padà fẹ́ni tọ́ gbàtà lọ́wọ́ rẹ̀. Hmm. àmọ́ rọ pé mo gbàgbà rẹ̀ mo á ta lẹ́gbẹ̀rún márùn-ún èmi wá kó ẹgbẹ̀rún mẹ́rin sẹ́ni tó lọ́jà pé ebi ẹgbẹ̀rún mẹ́rin náà ló filẹ̀ fẹ́mi hmm. èmi dẹgbẹ̀rún kan kò pé ńgbà tí ń gọ̀ Ah, ọlọ́mọdé ajẹ́ tí ó kó bá wa. torí kọjá tó ń gbà tán kì í ṣe tiẹ̀ hmm. ẹni tó lọ́jà òun náà ló lówó ló lérè orí ẹ̀. bàbá wa wò láti fún ọ ní nǹkan kan eléyìí ni ọjọ́ tọ̀ fún ọ. Hmm. tọ nísìnyẹn ẹ ẹ sọ pé gbàtà ọ yà tà ni ló kọ pé ńgbà tó ń bá tà tán tó ń bá nírú rẹ̀ wọ́n dà padà fún onítàn tó ráwọn tí máa jọ ṣe bẹ́ẹ̀ tipẹ́ òfin ṣẹlẹ̀ ọgbà bẹ́ẹ̀. Hmm eléyìí tí ọjọ́ ọ̀ràn yàn lórí rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ sẹ́lọ̀ hmm. nítorí pé ọ̀tá ń tó nì ẹlẹ́ẹ̀kejì kí ẹsẹ̀ yẹn kọ́ mọ́ bà lọ di gọbọ ijú bó ti ṣe wà lọ ńtọ́ gbà gangan náà lọ dà padà tó hmm. búrẹ́dì lọ yáta tó hmm. búrẹ́dì náà lọ dà padà kìí ṣe iye rẹ̀ báwo ni tó bá jẹ́ pé ọjà yẹn ti dínwó ni kìí ṣe pọ́n wọn tí ọlọ́jà wa sọ wípé má wulẹ̀ dá ọjà ń padà iye rẹ̀ tí à ń tà lọ́jọ́ tó wá yá tàun ìníkọ́ ọ̀sán fún mi ṣebí wọn náà yarí hmm. ọ̀sán kọjá lọ gba ọjà lọ́dà padà hmm. bẹ́ẹ̀ náà ní tọ́ba wọn so nítorí pófin ọlọ́run ọba ọ wà lórí ìṣèjọba ni kò sí lórí àbòsí hmm. tọ́jà tọ́gba náà lọ́dà padà ọlọ́run ràn ọ́ lọ́wọ́ mọ́tò wọn á dán wò máa ń jọ́ mi torí pé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí máa ń ni látẹ̀bẹ́ màálẹ́ ìsàrìǹdà gbogbo ń tọ́ ọ̀bá ní ọ̀gbọ́dọ̀ ta tọ́ ọ bá gba ọjà tà á jẹ́ wípé iyekíye tọ́ ọ bá tà ló kò jí sẹ́sẹ́ ni tọ́ lọ́jà torí wọ́n ní nǹkan kan so tọ́ bá wá wù ọ́n láti fún ọ ní nǹkan kan nínú tọ́já sírì rẹ̀ ọlọ́run fòrè sí fún ọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kódà gan ẹ̀yin tẹ̀ ń tajà òfin ọlọ́run bò tún gbà wípé ọjà tẹ́ ti rà tí wọ́n ń kó bọ̀ tí ò tí ì tẹ̀yìn lọ́wọ́ kẹta anabi sallallahu alayhi wa sallam ọlọ́jà tẹ́ rà tí ò tí ì bọ́ sọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ ta Hmm. gbígba ọjà kọ̀ọ̀kan pẹ̀lú bọ́jà ń bá sì ṣe rí. Hmm. lápèjúwe bá a ti ṣe gba ẹ̀yìn wọn ti pè ráìsì tó bá pa ń ta ráìsì. ó yàtọ̀ sí bá a ti ṣe gba ilé tó bá pa ara lé ni. tó hmm. gbígba ráìsì òun náà nípa kò sọ́dọ̀. gbígba ilé mo la fẹ́ kólé sí. a bá ti gbàwé ilé a ti gbà nù. sọ ìgbà náà ló tó lè ta jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tún bẹ fáwọn ará agbègbè náà jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tún bẹ ní àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè káàkiri àgbáyé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà lẹ́túnlé má darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wòmí wọ facebook láti máa fi wà á lónìí ketekete bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ máa fi ọ̀làdùn níbi lò wá tẹ́ bá ti ní kẹ́ máa ṣíà rẹ̀ bákan náà kẹ́ máa láìkí ẹ̀ kí ọ̀gọ̀rọ̀ èèyàn káwọn náà tún lè bọ jẹ àǹfààní ẹ̀ síwájú àti síwájú sí i ẹ̀ lọ́hùn-ún wa alaikum rahmatulahi ọ̀bọ̀dọ̀ká tí ó kọ́ yíyẹ tí ń pè. Ó kọ́ mi ní wọ́n bá síwájú lókun olóko ìdá tó kọjá ní ìfowópamọ́sẹ̀. À ń gbọ́ yín kí n béèrè yín o. Ìbéèrè fún àwọn dọ̀kítù ni pé nípa ṣíṣe òkú. Mhm. Kí ni àǹfààní àbí kí ni láríjà pé tá a bá ṣe òkú tán, tá a bá tọ́ pákó, tá a máa tẹ ìwé sí i. Torí adídí lọ́pọ̀ ọgbà pé lásìkò àkóso àmọ́ lò ya àtúbára wa ní kó o pé à lo ìwé ìròyìn àwọn arígbé lọ́pọ̀lọpọ̀ pátápá ti ń pè fún kálukú kínú kó àmọ́ káàkiri àǹfààní kan mẹ lórí ilé àbí ó ní àgbékalẹ̀ tó ní àmọ́ ẹlẹ́ẹ̀kejì ni sàárè bá ló àti fífẹ́ rẹ̀ àti òkú là máa ń wọ̀n láti lọ gbẹ́ sàárè ni àbí ẹsẹ̀ mẹ́fà lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ káka sọ́sà tó àjọ kẹta tí kálukú fi mọ lọ sẹ́nu ọ̀sẹ̀ rẹ̀ pé ọjọ́ tó kù wọlé ní amáka ní àbúrò ọjọ́ tó kù jáde láyé àwọn ìbéèrè mi lè ìdọ́kùnrin rẹ̀. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ pé lẹ́yìn ìgbà tá a bá gbókùn sínú sàárè hmm. tí a dapá kó bò mọ́lẹ̀ kó tó di pé a máa dàpẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ́ẹ̀ nu gbó lọ́ọ́ máa já koríko wá hmm. wọ́n ní sáǹfààní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sáǹfààní kan pàtó ń bẹ̀ rárá ọwọ́ sábàbí tó fà á bọ́yá tí àwọn ẹlòmíín fi máa ń já koríko yẹn dí ojú pákó òun náà ni pé ibi tí pákó ti kan pákó àlàfo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò bá sí nǹkan kan tá a fi dí ojú àlàfo yẹn yóò rọrùn púpọ̀ fún àgbàrá òjò láti máa rọ́ wọnú ibi tó kù wà nínú sàárè yẹn eléyìí tí ó jẹ́ sábàbí tí ara rẹ̀ tí ó fi tètè jẹrà nínú sàárè yẹn tó ìdínà lẹ́yìn náà gan tí àgbàrá òjò bá tún rọ́wọ́ bẹ̀ pákó wọn yẹn náà kò ní pẹ́ kò ní jìnnà táwọn náà fi di wípé wọ́n pòórá àwọn ẹranko tí àwọn jẹ́ ẹranko tí máa jẹran ó kọjá pé ó gbóòórùn pé nǹkan kan ara ń nù lẹ̀ tí fi wá máa tí ó fi rọrùn fún láti tètè débi tó kù wà tó kókó rẹ̀ náà lọ bọ́kù tó kò jù bá ó túmọ̀ sí pé ìkẹ́ àbá àánú yóò máa jẹ́ tòkú yẹn lópin ìgbà táwọn ewé ìwọ̀n bá ti gbẹ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. so ètò ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe náà ní pé lọ́jọ́ kan kọjá gbara sàárè méjì kan táwọn mùsùlùmí méjì ó wá ní ìyà ń jẹ wọ́n báyìí ǹjẹ́ sì ń kóyà jẹ wọ́n kì í ṣe nǹkan tó tóbi ẹ̀gbà wa kàn ní rárá o ẹni tó tóbi ní kóyà jẹ wọ́n. ọ̀kan nínú àwọn méjèèjì ọjọ́ ẹni tó ṣe wípé olófòfò ni òfófó ló máa ń gbé ká wọn náà ń gbọ́ yẹn asorun wájú pọ̀ mọ́tì pàkọ́ hmm. olófòfó èèyàn so wọ́n ní èé máa bí àṣàrí hmm. so ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ẹni tó ṣe pé kìí ṣe ìmọ̀ra bó ti tọ́ àti bó ti ṣe yẹ nígbà tí bá ń tọ̀ hmm. yọ tọ̀ yọ tọ̀ dajì sẹ́dajì kù sínú pátá ni so ǹjẹ́ ń kó yà sàárè jẹ́ wọn. so àwọn èèyàn méjèèjì àwọn olùmọ̀ sọ pé mùsùlùmí ni wọ́n torí sọ pé káfìrí ni wọ́n tẹ́lẹ̀ ńkọ́ kí lẹ́yìn fẹ́ kó tún ṣe káfìrí tẹ́lẹ̀ ibi yà náà ni ó jẹ hmm. sọ anábì sallallahu alaihi wasallam ń tọ́ka sí pé à ń jẹ wọ́n torí pé mùsùlùmí ni wọ́n yìí ọ̀tọ̀ sí wọn àmọ́ yà ní jẹ wọ́n torí pé tí wọ́n fọwọ́ fà ní. Hmm. sọ anábì wa ni kàn lọ já ewé ìmọ̀ ọ̀pẹ wa hmm. ọ wá rí bọ inú sàárè ọ̀kọ̀ọ̀kan náà méjèèjì anábì wa ni mọ̀ ń rán kan kí ìyà yẹn kọ́ lópin ìgbà tí àwọn ewé yìí ọba ti gbẹ ìyẹn títí ìjọ́ òun náà ni ó fi gbẹ ọba hmm. ti gbẹ ta ìgbẹ wọn tún padà sípò tí wọn wà náà ni torí ẹ yéèyàn jóló fòfo wàhálà ni o hmm. yéèyàn sì jẹ pé àtọ̀dájì síta àtọ̀dájì yìí náà ṣòkòtò ní àbúrò ni. Hmm. so eléyìí kò túmọ̀ sí pé táyìn náà bá wá jódòdó rọ́ọ̀kan àbẹ ẹja koríko kan sísàárè kan pé èèyàn ní jẹ mọ́ ta ló kọ́kọ́ fẹ́yìn garanti pé à ń jẹ. <laughs> so jáde mọ̀ pé ẹ bóyá kí àwọn lè bá àdínkù sànàbí wà lẹ́yìn hmm. tẹ́fí mọ̀ pé tẹ́ bá já ewé kan sí sáré yóò mú kí yóò dínkù lẹ́yìn náà tẹ́ bá sọ pé ìyá ń jẹ bàbá yín sọ́mọ kan gbà ẹ̀mọ̀ pé wàhálà lẹ́kọ lẹ́tà sí olóyè ọgbà ìrẹ́ ìjẹ́bù tuntun jẹ́. Hmm. wọ́n ní ṣé gbígbẹ́ tó yẹ ká gbẹ́ sáré àwọn abókùsẹ̀ gùn ni àbí ẹsẹ̀ mẹ́fà náà lẹ́sẹ̀ mẹ́fà ń jẹ́ pẹ̀lú tó dájú ni pé àṣà àṣà ni pé ẹsẹ̀ mẹ́fà hmm. bó o kọ́lé bó o káàtì bó o ní bàálù bó o lọ́kọ̀ ojú omi ọ̀wọ́ owó òdiwọ̀n ẹsẹ̀ mẹ́fà yìí náà ni yorùbá náà máa tan ara ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fẹ́ lómi ga ju ẹsẹ̀ mẹ́fà lọ tó o ká pé yẹn ga lẹ́sẹ̀ mẹ́sàn-án hmm. ẹ̀yin wá gbẹ́sẹ̀ mẹ́fà fún sọ́lọ́ ní kẹ́ kíbọ́nú ẹ̀ kẹ́ fún mánú ẹ̀ ọgbà kọ́ gbà kárùn-ún tó ọlọ́run ò wí bẹ́ẹ̀ hmm. bó kú bá ṣe gùn àti bó bá ṣe kúrú lẹ́ẹ̀ máa gbẹ́sàárì níìsín ọmọdé kan kú ọmọ ọdún kan sẹsẹ mẹ́fà náà lẹgbẹẹ fún mi afẹ́ fi lẹ sọ̀fọ̀ ní bọ́ńkálukú bá ti ṣe ma náà lẹgbẹẹ sàárè fún hmm. jíjìn sàárè so islam ń fẹ́ kí sàárè ó jìn dáadáa hmm. torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ń sọ pé hmm. al-lahdu lana wa shaqqu láhàd ńlọ ká máa gbé sàárè tàwa mùsùlùmí ṣakù ẹni tàwọn tí ì ṣe mùsùlùmí ṣakù wọn alẹ yìí ń gbẹ ní ìsinmi gbogbo àwùjọ èyí tí wọ́n ní kò yẹ kó jẹ́ tiwa ńlẹ̀ ń gbẹ́ hmm. èwo náà ń pè ń ṣọ́kù yẹn ní kẹ́ gbẹ́ ilẹ̀ kẹ́ gbẹ́ kẹ́ sojú rẹ̀ sí ìtòsí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ẹ̀ kà bó lójú tòrò ni hmm. wọ́n sì gbókù sínú rẹ̀ kọ́dà gángba mi gbogbo ń tẹ́ láwọn gbẹ́ ojú pé tá a bá ti gbókù sínú rẹ̀ lọ òkú náà dọ́gba pẹ̀lú bílẹ̀ ti ṣe ga. tó sẹ́sàárì wa lélẹ́yìn àbí rọ́lá sọ pé nìkan lọ gé orí òkú àwọn ọ̀daràn kúnlù tẹ́ pé orí òkú làwọn fẹ́ gé ẹ̀yin náà tún fi sítòsí wọn tí wọ́n fi máa gé orí òkú mm. ìsìláàmù sì sọ pé láhàd lọ́yẹ̀ ká máa gbẹ́ láhàd yẹn òun náà ní kẹ́ gbẹ́lẹ̀ kó jìn mm. yóò jìn dáadáa tó jẹ́ pé ilẹ̀ yẹn ilẹ̀ yẹn yóò fẹ́ múyàn títí dé ń tọkọjá àdodo kọ́dà ń gbà mí ó lè múyàn dáyà nígbà tẹ́ bá wá gbẹ́ báwọn ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wá pẹ́ kọ́rọ́ rẹ̀ mm. ẹ gbẹ́ tó jẹ́ pé yọ dàbí ìgbà tẹ gbẹ́lẹ̀ yàrá hmm. tẹ bá ti wá dé sàlẹ̀ lọ́hùn ẹ wàá pẹ kọrọ rẹ̀ sí ìhà alkebla hmm. ìgbà náà lẹ wàá gbẹ́ ibi tẹ fẹ́ gbókù sí nìsín hmm. tẹ bá ti wá gbókù síbẹ̀ òkú ọ̀ wàá kọ̀yìn sí ihò ńlá tẹ kọ́kọ́ gbẹ̀m ẹ wàá mú blọ́ọ̀kù alámà ìtọ́jẹ́ pé amọ̀ ni wọ́n fi ṣe òun lẹ́wàá fi dí ẹ̀yìn òkú yàn sẹ́mi kí nìsín ẹgbẹ́ òkú làwa ń dí pẹ̀lú pákó hmm. nítorí pé kábẹ́lẹ̀ lójú tòró làwa ń ṣe nìsín hmm. so ṣùgbọ́n tó bá yẹ pé ròyìn tànàbí ni ká ṣe ni òkú yẹn yóò kọjú sí alkibla yóò wá kọ̀yìn sí ihò ńlá tá a kọ́kọ́ gbẹ́ hmm. ihò tó wá ẹ̀yìn tó wá kọ sí ihò ńlá tá a kọ́kọ́ gbẹ́ yẹn láwọn á fi blọ́ọ̀kù alámọ̀ láfi di lẹ́yìn nígbà tá a bá di blọ́ọ̀kù alámọ̀ lẹ́yìn ẹ wá wá dúró ìpẹ́ta ti gbẹ́ jáde á wà rọ̀ so nígbà tá a bá rọ ìpẹ́ ń di ó yẹ kó ṣe déédéé lẹ́ni yóò tún jùlọ nítorí pé ibi tá a ti gbẹ tó ti pẹ kọ́rọ̀ hmm. tá a ṣẹ̀ṣẹ̀ wá gbókù sínú rẹ̀ hmm. yóò ti já lékún ìpẹ́ hmm. àlékún ìpẹ́ ní ọ̀hádà gẹ́gẹ́ bíi kí ẹ̀yìn ràkúnmí lókè ìpẹ́ so irú rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ní ká gbẹ́ fòkù wa báwọn ọ̀daràn bá wá wà ń lò ẹ pé orí òkú ìfún òkú làwọn máa wá àwọn aláìlérò tọ́gbà pé káwọn náà kú kan so àwọn náà tó bá fẹ́ gbẹ́lẹ̀ irú òkú bẹ́ẹ̀ tó fẹ́ lọ gé orí rẹ̀ sẹ́wọ̀n pé yọkàn dín yọ yọ kàndínyọ bó ló ṣe lè gbẹ tó débẹ̀. so eléyìí jẹ bó ti ṣe jẹ eléyìí ni irú sàárè tó yẹ ká máa gbẹ́. Hmm. so àmọ́ báwo ni sàárè ni ó ti ṣe gùn tó bókù bá ti ṣe gùn ni. wọ́n ní àjọ àjọ kẹta bó làwọn ó ti ṣe kájọ kẹta síjọ hmm. kẹta tó kù wọ sàárè ni àbíjọ kẹta tó kù kù. Hmm. àwọn tí wọ́n bá ń ṣe lẹ́bi léèrè <laughs> nítorí pé àwọn sọ pé kẹrìndínláàjọ kẹta àwọn sọ pé kẹ́ ẹ ṣàdúrà àjọ kẹjọ hmm. àwọn sọ pé kẹ́ ẹ ṣàdúrà ogójì ọjọ́ àwọn sọ pé kẹ́ ẹ ṣe tọlọ́dọọdún gbogbo àdáda lẹ̀ ni ọ̀tàkùlànà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam. Hmm. tìrúbà nàbì sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣàdáadáa lẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí tó lẹ mẹ́sìn tí ì sì sára ẹ̀sìn hmm. ọlọ́run anábì ládàkáyà rẹ̀ padà fún un. torí délé àwọn tí ń ṣe lẹ́bi léèrè ẹsìn mọ̀pá dáadáa lẹ̀ irọ́ náà ni òfútù fẹ́ tẹ̀ náà ni hmm. ẹnìkan ti kú tó sùn kan hmm. wọn lọ gbé sínú yìnyín tó wọn wá sí ẹ̀yìn náà ti mà dáhùn rẹ̀ lọ́dọ̀ àwọn tí ó ṣe kéde wọ́n ṣe sí sàdúrà àjọ kẹta ọ̀hún níjọ́ kẹta tó kú. <laughs> àwọn ìsìn. ó dìbò àwọn bá tó sin. wọn sì sin ni. torí gbogbo adádálẹ̀ náà ni adádálẹ̀ sí lakọọlẹ̀ ọpọlọ náà wọn máa fi rò. sọ náà wọn fi pè ní àdádálẹ̀ ìwọ lọ fọwọ́ ara rẹ dálẹ̀ kọ́ lakọọlẹ̀. pẹ̀lú hmm. ìjọba ìpèpè tiwa wa ni ká jáwọ́ ń bẹ̀ hmm. ká jáwọ́ ń di àpàtì ọ̀yọ́ hmm. ká jáwọ́ ń di àdádálẹ̀ ẹnu ẹ̀sìn torí pé gbogbo owó tẹ́lẹ̀ ná gbogbo làálà wàhálà tẹ́ ṣe orí òfo orí òtúbántì òfo ẹ̀ nígbà ládàkà kan bẹ̀ òfin ọlọ́run ọba ni pé ntọ́lọ́run bá ní kẹsẹ̀ ní kẹsẹ̀ ntọ́ba ní kẹ́ má ṣe jìnnà sí òkú ọ̀sẹ̀sẹ̀ máa kú mm. òkú ọ̀sẹ̀sẹ̀ máa kú tó fi wá jẹ́ pé gbogbo àdádálẹ̀ látẹ̀bàtì mm. ètò yẹ ká mójútó àní ríyàn bẹ́ẹ̀ mm. tó kú bá kú ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wá ó lẹ́nìkan ò ní kú káríyàn ogójì nínú àwọn ẹni tó dúró ṣe sọ̀látùl jánásà sí lára káríyàn ogójì tí èyí sì ìṣẹ̀bọ sọ́lọ̀ nínú àwọn èèyàn yìí hmm. àfi kọ́ lọ́wọ́ gba ìpè wọn lórí ẹ̀. tẹ̀mọ̀ kí nǹkan béèrè ńlá nù ìyẹn hmm. ogójì tí ìṣẹ̀bọ sọ́lọ̀. tó bá pé ìyẹn ogójì tí ìṣẹ̀bọ sọ́lọ̀ ní ẹ̀rọ ọgọ́rùn mẹ́rin láwùjọ wa. <laughs> so ìyẹn ogójì tí ìṣẹ̀bọ sọ́lọ̀. Hmm. ẹgbọ́kú mi bá pè yẹn mẹ́ta ní ti sọ̀látùl jánásà àti látọ̀rẹ́ lóyìn òbí wo. tọ́ba dijọ́ àdádálẹ̀ òun náà ni yawmul hajjil akbar bí àṣẹ nìkan. náà lẹ́wọ̀ á rí i pé oríṣiríṣi ètè níjọ sàrà ọlọ́kan ọ̀jọ̀ kan ọ̀bẹ níjọ́ ọkú erin àwọn olùbílẹ̀ ọmọ àárẹ àtọlólùfẹ́ òkú rere gbogbo ìgbà ni ọmọ ṣàdúrà fọkù. ọ̀rọ̀ nítorí pé òkú yìí bá ìgbà wọn lọ pé òun kò sí. ẹ bá ń sọ pé kẹta lẹ́yìn àdáda kẹta àdáda ogójì so ẹni lẹ́yìn ìjọ kẹta ń tọ́ba wọ ọlọ́run kó fòkù yín ṣe nù lẹ́yìn ìjọ kẹjọ ń tọ́ba òkò fi ṣe lẹ́yìn ogójì ọjọ́ ń tọ́ba òkò fi ṣe ẹ̀sìn àsọpọ̀ máa rí lẹ́yìn ọmọ abúti tún rí ṣèbójoojúmọ́ lẹ́yìn ṣàdúrà fúnra yín tó mm. ọmọ rí yóò máa ṣàdúrà fóbi rẹ̀ ní gbogbo ìgbà tó náà bá ń ṣàdúrà fúnra rẹ̀ ẹ rí anábì sallallahu alaihi wasallam ní tẹ́ bá parí tashahhud tán mm. tẹ́ ṣàṣọlátù fún anábì tẹ́ ṣáàdì ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin ẹ wá máa tọrọ gbogbo dáadáa tó bá wù yín láyé àtọkìyà mi. àyè bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà kò lè tún tọrọ fẹ́ lómi. àkọ́kọ́ ẹni téèyàn sì tọrọ fún bàbá àti èèyàn ọmọ èèyàn ìyàwó èèyàn ọkọ èèyàn tó ń ti kú. ẹ tọrọ fún gbogbo wọn mọ̀nà ń bẹ̀. Hmm. kò sọ pé rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira. ọlọ́run foríjì mi foríjì bàbá àti ìyá mi. Hmm, hmm. bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ṣe ṣètọ́jú mi ńgbà kékeré mi. sẹ́mi pé ara ti ń da àwọn èèyàn láàmú nígbà tí wọn bá ti gbẹ́sìn yìí tádàdá lẹ̀ tó bá wọn débì kan. Hmm. òun náà ni pé tá a bá ti ṣe bí wọ́n ṣe ṣe hmm. kò ní rí bí ṣe rí wọ́n wá sọ̀sìn di àṣà. tó ń torí délé yìí lábẹ́ òfin ọlọ́run ọba wa ọlọ́run ni yóò gba àdúrà hmm. tó o bá ṣe òun náà ló tún kọ́ wa bó ṣe ṣàdúrà fóbi rẹ̀. wọ́n rọ̀bì hàmùmá kí wọ́n rọ̀bì àmì sọ̀rọ̀ ni máa sọ pé bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ti ṣe ṣe tọ́jú mi gbà kékeré ni sọba ti sọ bí o ti tó ìwọ ni ṣé dàláìlú lẹ́ ń fẹ́ ni hmm. yàtí ni hmm. àbí kò lè sí yìí ni àbọ̀dìdì kùránì ni wọ́n mọ̀ á sí rò pé yẹ báyìí ní ọ̀nà tó bá pélé yìí lọ ń fẹ́ tó bá pélé eléyìí ọ̀nà táwọn èèyàn fi ń wó oúnjẹ ni so kìí ṣe ń tọ́lọ̀ fi máa nàbí Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ bó ṣe jẹ́ hmm. àìgbọ́ òsì o àìmọ́ ti bù ṣe so ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé àìyí mà pé èèyàn gbọ́ lọ́ Hmm. àyè sì mọ̀ pé yẹn ń tẹ̀lé súnà nẹ́bì lódodo ó dijọ́ títí ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọ ìjọba hmm. bẹ́ẹ̀ àbí yẹ ẹ̀ bá wá rìn tó sí. la ilaha illallah. Hmm. Jazakumullah khairan. Plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi ọkọ ibi ẹtí ń pè. Orúkọ mi ni Yusuf láti Abẹ́òkúta. Láti Abẹ́òkúta, Ogun State. Kí ni ìbéèrè yín? Ẹ̀sà, mo fẹ́ bèrè pé wọ́n ṣe democracy in school as a teacher. I know as a ó ń ṣe government subject in school as a teacher. Mm-hmm. Ẹ jẹ́ mọ́ kí government orú pọ̀ mọ́ democracy púpọ̀. Ṣé èèyàn lè kọ́ wọn ní. Ní Hello, Odùgbàrì. Bẹ́ẹ̀ni tí wọ́n fi sọ́nù pé ṣé èèyàn lè kọ́ wọn ní democracy? Alhamdulilayi, téèyàn bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́, wọ́n máa ṣàlàyé dáadáa tàìdá tó wà ń bẹ̀. Hmm àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí mùsùlùmí àgbọ́dọ̀ máa promote democracy nítorí pé democracy ní í ṣe pẹ̀lú ìjọba tí ò sí kankan lọ́n pẹ̀lú ẹ̀. so àwa sì mọ̀ pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah àti sọláàtì mi hmm. àti ẹran tí mò ń pàjọ́sìn hmm. ìsẹ̀mí àti kú mi gbogbo ẹ̀tọ́ lọ́ni hmm, olúwa gbogbo àgbáńlá yìí kò sórogún kan fún tó hmm. gbogbo nǹkan tí wọ́n á ṣe tí wọ́n á yọwọ́ ọlọ́run kò ń bẹ̀ ìpele yìí ní í ṣe pẹ̀lú àwọn èèyàn ni kò sí ń tọkọ ọlọ́run bẹ̀ sọ́mọ̀ wo ni ọ̀bá jájà lé mi lórí hmm. ilẹ̀ wo ni ọ̀bá jẹ́ kó gbé mi dú. ẹ lọ́run. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ojú kan yóò yẹ ti ń pè. Orúkọ mi ni Abdulrahman Fatai. Láti wo? Ọ̀pẹ̀ tàbí mẹ́ta. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé téèyàn bá jáde kó nínú ìlú téèyàn gbé kápẹ́jú ìgbóhùnsọ báyìí tó téèyàn wá mọbi irú ìbàdàn tó mm-hmm. téèyàn wá fẹ́ kí kọ́sítírì ẹni tó fẹ́ kí kọ́sítírì yìí wọ́n sì irun súrì jẹ ti kọjá tó mm-hmm. àwọn kan náà wá dé wọn náà fẹ́ kí súrì mm-hmm. ṣé ẹni tó fẹ́ kí kọ́sítírì yẹn ni ó lídìí irun ni àbí àwọn tó fẹ́ kírun yẹn ni yóò kírun tí yóò sàlámà lẹ́yìn. bí ààyè bá gba onírìn àjò táwọn èèyàn tá ti fẹ́ jọ ṣe sọ láti bá fàyè gbà á tó sì ní màá bí yẹn máa ṣe ṣe lè máa mú tí èsì pé yọ máa súfè hmm. so òun lọ yẹ kó ṣe lè máa mú hmm. torí kó lè bá a láǹfààní àti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam hmm. níbi ṣíṣe kọ́sùrù lẹ́yìn rẹ̀ àwọn ẹni táwọn wà ń lé àwọn wàá pè láti wọn ẹlẹ́yìn ìjọba ṣùgbọ́n. hello. Hello, salamu alaykum wa rahmatulah. Wa alaykum salaam wa rahmatulah. Rọ̀kà jẹ́ bá parí ìdòyìn àbíkà yín lọ́lẹ̀ dáadáa. Ó kọ yín bí ẹ ti ń pè yìí. Abrahamu láti Gbọ́mọ̀sọ. Kí ni ìbéèrè yín? Ẹ dákun, mo tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ní pé kí èèyàn méjì bá wọlé náà bá fẹ́ sùn. Mm-hmm. Àgbàlagbà kan tó mọ̀ pa àrùn tonic dáadáa. Àtọmọ kékeré kì í a ti wá ń sẹ̀wọ̀n yẹn lọ àgbàlagbà mi wá wọlé tí òun náà ti bàlágà dáadáa. Mm-hmm. ṣùgbọ́n mi kékeré ọjọ́ bẹ̀rẹ̀ irun òun bóyá yàgbẹ́ kò sábà bóyá ó sọ̀ kò sábà tàbí òkè tó lè máa ṣe lórí ìrùn gan fìdí ọmọ mẹ́fà lọ. irú àgbàlagbà tí ó fẹ́ wọlé òun pẹ̀lú ọmọ ní ó kù lẹ́yìn tẹ́ni tí tòun ó ṣáájú ni àbí kò ní ìdí tí ìmáàmù ó ṣáájú káà ọjọ́ lópin ìgbà tó bá ti jẹ́ pé ọmọdé tí ó tó pẹ̀lú yín ọba jẹ́ mo ma yí zàn hmm. ẹni tó yẹ kó ti dá sọlá ti mà yàtọ̀ sí ní èsì sọlá ọmẹsìn hmm. yàtọ̀ sí eré èyí sẹni ká máa bá sọlá ti lọ tí bàálù ọmọ wa fò lọ tí ó sàpò hmm. níbi sọlá ti tí ọmọ lọ wo bàálù tí ń fò lọ funfun ní àbí dúdú so ẹ pé yóò dúró ṣinṣin síbi sọlá ti yẹn ni ajẹ́pọ̀ kan nínú ẹni tẹ́ ń jọ ń ṣe jàmáà lò náà sọ ìmáàmù ọ̀la ní àpéjọ máa lò sí hmm. àmọ́ tó bá jẹ́ pé ọmọdé kékeré yẹn yóò sá lọ hmm. kò ní kọjú sí sọlá tó bá rí tí wọ́n fa kudukudu tí ń fò lọ yóò máa lé lọ hmm. tòrẹ tágbàlagbà míì bá dé ó dó sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tó jẹ́ lè máa mú yẹn kó wọ́n kọ́ máa kún ẹni tí ń kọ́ bá ṣe ṣe sọlá tì ilé ìjẹ́bù ti jẹ́. Hello. Àwọn àlẹ́kùn. Àríkí Sálámù Rọ́ṣùnfìlà ọkọ̀ yìí o. A Akọ alájímọ̀. Ẹ ṣé o màmá. Lọ́wọ́ jà sọ́kọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi ni Ṣẹ̀rífàtà Abdulsalam látòkè wọ́dí Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín o? Bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀ ni pé òkú tó ti kú. Mhm. Bọ́yá ó ní ilẹ̀. Bọ́yá ilẹ̀ ń kò lè kan ẹnìkankan. Mhm. Àwọn ọmọléòkú pé wọ́n wá ta ilẹ̀ wọn ó pín owó. Ọ̀kan nínú. Hello màmá. Ẹni tó bá wọn ní ilẹ̀ kò lè kẹ́nìkan kò lè kẹ́nìkan bíi ti báwo. pé pápá jẹ́ pé bíi ilẹ̀ ẹyọ kan ọmọ bíi mẹ́fà ni tí wọ́n wá lọ talẹ̀ ń. wọ́n máa ń wá lọ talẹ̀ ń ṣùgbọ́n nínú wọn ọ̀kan ní owó tó ń lè fi rà á òtítọ́ fáwọn yòókù pé wọ́n rà hmm. ṣùgbọ́n ti lọ́ọ́ fi ẹni sẹ́ni wọ́n jẹ́ kó gangan lọ́lọ́ sọ fún mi pé kọ́ wá rà hmm. àmọ́ ní ẹ bá rà. Hmm. ṣé ìkùnsínú ni wà pẹ̀lú àwọn yòókù tí wọ́n jẹ́ jẹ́ ṣùgbọ́n owó tí ó fi rà náà wọ́n kò jọ fún ẹ ní o tí mo fẹ́ béèrè nu. alhamdulilayi ìbéèrè tẹ ìbéèrè ó pàtàkì hmm. ẹni pé tó kù bá fi nǹkan kan sílẹ̀ tó jẹ́ pé kìí ṣe ń tó ṣe sọ àkíyèsí pín tó di wọn iye èèyàn tó fi sílẹ̀ hmm. bí ilẹ̀ bí ilé jọjọ́júlé mẹ́ta hmm. tó sì fọmọ ọgbọ̀n lẹ̀ ṣòro láti pín so irú àwọn nǹkan yẹn ó dáa káwọn ẹni tí ó jogún kó fi ọ̀rọ̀ wérọ̀ kó fi kùn lókun lórí pé káwọn tà sábà hmm. tà wọn bá wọn pín owó rẹ̀ àmọ́ tó bá fẹ́ ká tún bá wọn pín àbáyé pín o hmm. níta yìí ń wò pé kò ṣe pín àbáyé pín dáadáa wọn kálukú ọmọ tó ń bá níbẹ̀ hmm. so tó bá wọn láwọn fẹ́ tà wọn wá ní ẹnìkan nu wọn fẹ́ni fẹ́ni ó fi rà lọ́dọ̀ rẹ̀ wọ́n bá rà ó fẹ́nìkan fẹ́ni wọ́n bá rà so wọ́n ní tí kò ní dá ìkùnsínú sílẹ̀ lọ́jọ́ iwájú àkọ́kọ́ ni kí eh, nítorí náà ṣe kò dáa tó hmm. nítorí pé ọ̀rọ̀ tá a ní kí bàbá ọmọ gbọ́ bàbá náà lọ padà yanjú rẹ̀ hmm. nígbà tí ọba yá wọ́n padà mọ̀ pé wọ́n náà lọ ra lẹ̀ kí ló dé tó ọ̀nà tán hmm. kó fi yé wọn pé èmi mo fẹ́ ra nǹkan yìí so kọ́mọ́ wàá dàbí ẹni pé mo fẹ́ yàn yín jẹ ẹja jẹ́ kí àwọn abánità abánira nǹkan Hmm. àwọn valuat wọ́n bá wa pè gbogbo èlò ló lè jẹ́ hmm. so kó o sì rà á níye tó yẹ kó o rà kì í ṣe torí kó bàjẹ́lẹ̀ bàbá rẹ̀ hmm. so owó tó wá tó wá ra tó bá kó kalẹ̀ gbogbo yín náà lẹ́tùnjọ pin torí gbogbo yín lẹ́tọ̀ọ́ sí owó ilẹ̀ bàbá yín tọ̀ eléyìí ló yẹ kó ṣe àmọ́ bí o ti ṣe ṣe náà kò sábúrú ń bẹ̀ lọ títí nítorí pé ìgbà míì tí ọ̀kan nínú àwọn ẹni tó jogún bá fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí ó wù láti hmm. pé kí nǹkan kan nínú nǹkan ẹni tó kú yẹn kọ́ kágun sọ́dọ̀ òun àwọn ọmọ mi lè máa lérò pé fẹ́ yàn àwọn jẹ ni hmm. wọ́n lè máa lérò pé yóò rà níye tí ọ̀tọ̀ kún ọ́ tà hmm. yóò fẹ́ fọwọ́ lágbá wọn lójú kọ́dà lómi lè pa àníta fún ká tàfàrà ta pè wá. so ọ̀nà tó náà gbà kó burú torí pé ẹni tó fi sẹ́ni kò pé kí wọ́n wá rà ń ràkúrà wọ́n rà bó ti tọ́ àti bó ti yẹ náà ni tó kó wọ́n bá padà mọ̀ kí wọ́n padà mọ̀ kò sí wàhálà ń bẹ̀ kò sọ̀rọ̀ tẹ́nìkan fẹ́ sọ sí tó lè rí sọ torí pé kìí ṣe pọ́ fìyàn ṣèyàn hmm. rà nírakura ọ̀rọ̀ àbó ti ṣe tó àti bó ti ṣe yẹn náà ni. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àwọn nọ́mbà àti olùjábí náà ọ̀dà ẹ̀jẹ̀ àmọ́ eléyìí náà wò ẹ lọ́hùn-ún aleykum salaam wa rahmatulah. ẹ̀jẹ̀ máa ìbéèrè mi ẹ̀jẹ̀ sá ìbéèrè mi ni. láti bolẹ̀ tí ń pè. àti àròjẹ. tó ọ̀ya à ń gbọ́ béèrè. question mi ni pé tí èèyàn bá ra tí èèyàn bá ra gba ọjà ní àwìn mm-hmm. tí èèyàn ní argument pẹ̀lú ẹni tó ń ta pé mm-hmm. pé tí ẹni ẹ bá ti ta tán olè ẹsẹ̀ máa lọ fún ẹni ẹ̀ ní owó. Hmm. ṣé ó ṣe déédéé nígbà tí a. alhamdulilayi kò sí tó burú kó ra ọjà láwùn hmm. kó ra láwùn ẹni tí ń tajà lè gbà fún ọ pé ńgbà tó bá tà kó sanwó hmm. kò sí tó burú mọ́ àmọ́ ó yàtọ̀ sí mo gbàgbà tá nítorí pé ẹni tó rà láwùn ó rí ta ó rí ta níjọ́ tó o bá tó rí ta wàá sanwó. so yàtọ̀ sẹ́ni tó ṣe pọ́ gbọ́jọ ọlọ́jà tà hmm. so ọjà tó ń tà kìí ṣe tiẹ̀ hmm, hmm. àtèrè àtòjú owó gbogbo ẹ̀ ní ó kò jíṣẹ́ àmọ́ wọ́n ọ̀rá láwìn ọ̀wọ́ iye tá tà fún ọ ló kò jíṣẹ́ iye kí iye tọ́lọ̀ ń bá ní orí tà wá tà. ẹ gbàgbé pé ẹ lè darapọ̀ ní ìkànnì wo mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tẹ́ bá ti rí ẹ ìyá ó ti já o. hello plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ mi ni Ibrahim Sálẹ̀ Haruna látòdòrò Ògbómọ̀ṣọ́. À ń gbọ́ yín omi sáà. Ìbéèrè tí mo ní fún Dr. wa ni pé ó ṣẹlẹ̀ pé njọ́ kan a fẹ́ ṣe sọ́lá mhm. sọ ẹnìyẹn wá ní láti sọ fún wa pé kò nídìí ká pè irun a fẹ́ sọ́lá yìí ẹ̀sẹ̀ irun gangan tó kọ̀ important láti pè irun ní ká tó kí sọ́lá àbí ẹ̀ lè kí só ní ládàá àbí kò ní ètò. ṣé ma ẹ náà ṣé inú masjid náà lẹ ti fẹ́ ṣe sọ́lá kí wà yìí. masjid náà ni ọjọ́ tí lọ́jà rẹ̀ kò nídìí ká pè sọ́lá máa fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ó ń ṣe yẹn sódà lóró jùlọ. alhamdulilayi kò kò dá o kò dá rárá pípèpè fún sọ̀láàt kìí ṣe níta lè fọwọ́ rọ́ sẹ́yìn hmm. kódà tí ọba jẹ́ pé wọ́n ń lò fún ọlọ́run tá a bá wọ̀ ọ̀lù kan tí àsìkò sọ̀láàt tó tá a gbọ́ pọ́n pípè fún sọ̀láàt ń kankan nínú gbogbo ìlú yẹn hmm. àyè ti wà fún wa láti jà wọn lógun tòǹtòrí ẹ̀ ẹ̀ ọjọ́ ti lọ kò nídìí kò nídìí kò sẹ́ nídìí nígbà tí èsì pé bàbá wa ló gbé kalẹ̀. Hmm ẹ̀sìn tẹ́ pọ́lọ́ ló gbé kalẹ̀ ànábì sì ṣàlàyé rẹ̀ ọ́nìdì. ebi kó ànábì sọ̀rọ̀ bá àbí sọ̀rọ̀ sọ pé tó o bá ń bẹ nínú abà tó ń bẹ láhéré ko lábúlé ko tó pé wọ́n nìkan lọ wà ń bẹ̀ tásìkò sọ láti bá tó tó pé àárín àwọn àgùntàn tó ń dà lọ wà ànábì ní tásìkò sọ láti bá tó pépé fún. tòkí ló tún á kù. ọjà ẹ bó so. hello. aleykum salaam wa rahmatulah. ọgbọ̀n ibi ẹ ti ń pè yín. hamid ló sọ̀rọ̀ látàárọ̀. láti àwárọ̀ mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi wo látọ̀ fún stars nígbà tí òkú bá kú tí wọ́n tún wá di òkú tán nínú ilé láti gbé lọ sí sáré pé káwọn máa ṣe láì láì lọ́lá ọ̀ pẹ̀lú òkú yẹn láti gbé sínú sáré ṣé ó bá súnà mu. ọba mu àdádálẹ̀ ni ọba súnà nàbì sallallahu alaihi wasallam àdádálẹ̀ lásán ni. Mm torí tí wọn bá súnà mú kò ní jókòó tí yín nìkan ni wọn ń ṣe bẹ́ẹ̀ sí láyé ẹ sọ ẹgbẹ bó ṣe jẹ ẹni dáná yìí sọlọ bá àdìsí ṣẹlẹ ń sọ ni pé tí wọn bá gbé òkú sínú sàárè ẹ sọ pé bísímilẹ wàhálà mílẹ ti rọṣùlélà lásìkò tí a gbé sínú sàárè hmm. àmọ́ gbogbo yẹn máa ké pátíà gbogbo yẹn máa ti láyé láyé lọlọ máa ti láyé láyé lọlọ tí wọn fi gbé sínú sàárè ọ̀tako súnà anabi sallallahu alaihi wasallam hmm. àmì pẹ́ sì gbọ́ ìsìláàmù yé ni. Hmm. bẹ́ẹ̀ náà ni ká máa gbókù lọ sórí tẹ́ ká máa pariwo ká máa kọrin ká máa ṣe dékìrì ká máa ṣe àmì pé ẹ̀ gbọ́ ìsìláàmù yé ni. Hmm. Hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Owó kan ibẹ̀ ti ń pè. Abib láti Abókúndé. Kí ni ìbéèrè yìí? Ẹ dákun afẹ́ kí àwọn olùmọ̀ wa kí wọ́n ṣàlàyé pẹ̀lú nípa ọmọ irun ọmọ tuntun ní níwọ̀n ìran wọn tuntun tí. náà à ń gbọ́ yín. náà bá ti gbé e lọ ṣe bí nìkẹ́ kábáníkà lu kéè àwọn tí ń lu kóró. náà ẹ má wulẹ̀ mọ tún. bọ́ọ̀ la ti lè wọn irun ọmọ tuntun tá a fi mọ ìtọ́ wọn tá a fi fi òde wọn rẹ̀ fi ṣe tá a fi ṣe sàrà lówó wúrà àbòwò fàdákà so òṣùwọ̀n tá a lò lòṣùwọ̀n àwọn alágbẹ̀dẹ tí ń rọ gold. Hmm. so àwọn tí ń rọ gold irú òsùn àwọn la lò hmm. tó bá sì jẹ́ pé a ní ṣọ́ọ̀pù àwọn ẹni tó jẹ́ pé àwọn ti ń ta gold hmm. tó jẹ́ pé wọ́n ń ta gold olówó iyebíye yẹn àwọn náà nírú òṣùwọ̀n yẹn lọ́dọ̀ òṣùwọ̀n tó wẹ́ gidigidi ni. so irun ọmọ yẹn láì jẹ́ pé omi wà lára rẹ̀ ní gbígbẹ fúrúfúrú rẹ̀ yun iná lágbè sórí òṣùwọ̀n tó ń ti bó ti ṣe fúyẹ́ tó ń yọ̀sọ̀ ń tọ́ bá wọn. so bó tó gram bí ó tó gram yọ̀sọ̀ ṣe lẹ́yìn láàmú àlò. ẹ hmm. lọ́wọ́. asalaamualeykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí wọ́n kọ́ ibi ẹ ti ń pè o. orúkọ mi kamaldin abdulkareem niger republic. kí ni ìbéèrè yín mo kí àwọn ṣẹ́kọ̀ọ́ abákẹ́rẹ́ mo kí ẹ̀yin tẹ́ ń darí ètò. ẹ ṣé o inshallah ìbéèrè mi ni lórí àyà sórọ́tò nìsa mhm. níbi àrìjálù kan wà múna alẹ́ nìsa mhm. láti bí orí ni wàláti takafúra nìṣúzọ hùnà sáyézó hùnà níbi wájúrò hùnà fìlmàdáàjẹ bó láti ṣe ìjìrá mi yẹn pápá jùlọ tí èèyàn bá ní ju obìnrin. ayà wọ́n sì já alhamdulilayi wọn ò bẹ lẹ́dọ̀ wá sí lófin wípé ńgbà tí obìnrin. Naam. tó bá ya aláìlẹ́kọ̀ọ́ aláìgbọ́rọ̀ sọkọ lẹ́nu hmm. tó ṣe ọkọ ọ̀fẹ́ german kankan lójú ẹ̀ mọ̀ ilé ń dàrú ọlọ́run ni ọ̀nà wo lẹ́gbà tẹ́ fi máa bá àwọn obìnrin wí ọ hmm. pàtàkì ká gbàgbọ́ yàrin yìí hmm. nítorí pé tí a bá wo onítìlẹ̀ rẹ̀ má ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé omi àlàáfíà ò tòrò ń bẹ̀ mà. so látàrí pé bóyá gbèsè tá a máa gbé láti ṣe àtúnṣe aáwọ̀ àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ ọ̀tàkù ìtọ́lọ́wọ́n bá ní ká tẹ̀lé. Hmm. ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ pé ká máa tẹ̀lé òun náà ní pé tóbìnrin bá di pé kò gbọ́rọ̀ sọkọ lẹ́nu má fàáìdò ọ̀hún ọlọ́ni ẹ̀sìn kìlọ̀ fún wa. Hmm, hmm ẹ ṣèkìlọ̀ fún wọn ẹ bá sọ̀rọ̀. ẹnìkan ò sì sí tó lè ṣèkìlọ̀ fún yàn tí ìkìlọ̀ yẹn tí ó wọ orí àti tí ẹni tẹ́ ń bá sọ àfi kí farabalẹ̀ ọ wà. ẹni kékeré sì bínú lẹ́ẹ̀fì máa ṣèkìlọ̀. pé à torí mo ń sọ mo ń kìlọ̀ ara rẹ fún ọkàndínlọ́wọ́ ọmọbìnrin torí ẹ ọ̀dà eléyìí ò ṣèkìlọ̀ ọ̀ ń halẹ̀ nù wọ́n ní ò kìlọ̀ mm. ìkìlọ̀ ń bùkátà farabalẹ̀ ó fi ọ̀rọ̀ wérọ̀ wọ́n wá fi yé ẹni tó ń bá sọ̀rọ̀ kí ni máa padà já sí àtúbọ̀tán àìgbọ́rọ̀ hmm. so òun náà nígbà tí èsì pé aláìlórí lọ́lọ́ fẹ́ òun náà bá mi làákà ẹ̀ so gbogbo ọmọ ṣe ń bá sọ ó rí tó ń máa sọ pé ah nǹkan yóò yé mi tẹ́lẹ̀ ni ọlọ́run hmm. tẹ̀ títí tẹ̀ láyé mi yí báyìí ó sì ráàyè padà. sọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní tí wọ́n bá gbọ́ wàjú òun náà fẹ́ máa bá wa jà ọlọ́run ní ẹ̀kọ́ yẹn sí wọn níbùsùn. Hmm, ẹ̀kọ́ yìí sí wọn ní bùsùn ẹ̀bà hmm. ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ àti ẹ̀ ẹ̀jọ̀ máa sùn náà ni pé hmm. ṣùgbọ́n kọ̀yìn sí. Hmm. ó lè ẹjọ́ máa kọjú síra yín ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa bára yín ẹ máa bára yín ṣeré kọ̀yìn sí. ṣùgbọ́n kọ̀yìn sí ẹni tọ́jọ́ pàǹtí máa kọjú sí kọ̀yìn sí. bá ń yan lẹ́kàn ta ló ń yín lẹ́kàn náà àbọ̀ mọ́ máa ń tẹ̀sí. ẹ̀yin ṣe bí wọ́n ń pè yín pé kí lẹ kọ̀yìn sí mi sí mi tó ọlọ́run ti ń ṣe ìbáwí tó ń ṣe ti ń ṣiṣẹ́ nù. ẹ̀ǹdọ́rí pé kí ni wọ́n náà tún fẹ́ gbà kí ló tún fẹ́ gbà bàbá aláṣejù kí ló fẹ́ gbà kí ló fẹ́ gbọ́n fẹ́ jẹjàre lọ́ni. <laughs> tó ń gbà tó ti bẹ̀bẹ̀ yín ó ti parí nù wọn á ní ká bá <laughs> ẹ̀hẹ́ nítorí pé wọ́n náà láti tún eléyìí náà ṣe hmm. kọ́nà tiẹ̀ náà padà sípò hmm. sọ ìtumọ̀ rẹ̀ ni. Ah, ẹ jẹun bí ìpè bí ẹyọ kan méjì ṣe ẹ lọ́hùn. wàhálà sálàmù washington ṣùgbọ́n ó kọ́ ni ń pè yìí. láti ìbàdàn ni. o. nàmú ni ya pápá pa. àmọ́ Mm-hmm. alákọ̀ọ́kọ́ ni wípé ṣé ìjẹ́ dandan ni kó jẹ́ wípé ẹni tó bá ṣe tó bá ṣe sọ́lá ṣé mm. òun náà ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan mọ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tẹ́ yẹ pé sábà máa ń ṣe sọ́lá pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó yẹ pé láàrin bí ọdún mẹ́rin ọdún méje ọdún mẹ́wàá ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣó ní ládàá sọ́lá tó jẹ́ máa. Mm. ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tí ó jẹ́ wípé ó ń ṣe sọ́lá pẹ̀lú mm-hmm. wá padà wá bá wọn ọbẹ̀ téèyàn kan dà ṣiṣẹ́ ẹni tó bá yẹn ṣé oníhùn ládàá jẹ̀mọ́ ni àti ẹni tó tún ṣe lọ́lẹ́ ọ̀kan tẹ́lẹ̀ táwọn méjì tí wọ́n pàdé oní ládàá jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀rin ni wípé. Ah. ẹ̀lọ́ <laughs> sí eh, súrà kọ́dà. tọ́ba eh, eh, ti lọ́jọ́ mẹ́jọ ìṣàlá ṣùgbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rẹ kágbó. súrà sí látàtí ìfàjẹ ṣé ó ń tó dáa jù ní kí èèyàn ṣe nínú ilé tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni súrà ò ní ó wà nínú súnà sẹ́ni tí èèyàn máa ṣe fún rákàtí onífọ́jà súrà tó tán wà nínú súnà. alhamdulilayi àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run ó dáa ipe kẹ́ni tó pèpè fún sọ́dà ó jẹ́ pé òun ni ó ti kọ́ ọmọ àdéhùn kan wá bẹ́ẹ̀ kò sí bóró ó jẹ́ pẹ́ lómi ló ti kọ́ ọmọ àdéhùn kan wá fẹ́lẹ́ yìí ìkíni kejì wọn ló fẹsẹ̀ rinlẹ̀ lógún régé hmm. gbogbo èyí yòówù tó bá ṣẹlẹ̀ kò tó nǹkan tá a máa jà sí nínú mọ pé kò fún sọlá àti ẹni mọ gbọ́dọ̀ ti kọ ọmọ hmm. ẹlòmíín bá ṣe kò sàbòrò mbẹ. wọ́n ní ẹni tó jẹ́ pé máa sábà ṣe sọ̀látò jẹ̀má pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ bí ọmọ ọdún méje sí mẹ́wàá sọ́nà ní ládàá pé jẹ́mánì ṣe àbíbá òkín ló dé tòun lọ mọ́ṣáláṣí. Hmm. yọ́ọ́ lọ mọ́ṣáláṣí àwọn ọmọ wẹ́wẹ́ náà kó wọn lọ mọ́ṣáláṣí ẹ ti máa fẹ̀sìn kọ́ àwọn ọmọ láti kéékèèké hmm. kò sí nínú pé mo lajú mo gbọ́n Hmm. kí àgbàlagbà kùnrin kọ́ máa ṣe sọ láti lágbólé hmm. àbí níta ká àwọn kẹsì pa mọ́ṣáláṣí ọlọ́run ọba tì. sílẹ̀ iná ara àwọn àwùjọ wa tọ́jú mọ́ṣáláṣí èkún ẹ hmm. máa tara wọn jẹ pé mùsùlùmí lọ́pọ̀ ń lù ú bó wọ́n wá wà. ẹni tí èsì náà ń ṣe mùsùlùmí so ẹni tó bá jẹ́ mùsùlùmí ọmọ sí náà ojúṣe islam èyí ṣe ọ̀wá ń pera rẹ̀ mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí ti rí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tó bá jẹ́ pé àárín àwọn ọmọ náà ní gbé ibẹ̀ náà mọ́ṣáláṣí wà àwọn ọmọ náà sì ní jàmá rẹ̀ jàmá náà lẹ̀ ń ṣe kò sí wàhálà ń bẹ̀. wọ́n ní téèyàn bá ń dá sọ láti ṣe tẹ́lómi wàá darapọ̀ mọ́. ṣé ẹni tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò ní ládàá pé jàmá ni sọ láti rẹ̀ dà ní. ẹni tó náà darapọ̀ mọ́ tí yóò ní ládàá pé jàmá ni wọ́n jọ ń ṣe ní bẹ́ẹ̀ ni jàmá ni tẹ́nìkan bá ti darapọ̀ mọ́ ta ìdarapọ̀ mọ́ pẹ̀lú májàmú kọ́jẹ́ kó wọn náà lọ dá sọ láti rẹ̀ tẹ́lẹ̀ àti di jamanu. tó bá sì fura pé nìkan ti darapọ̀ mọ́ wàá fi kọ́ àníyàn rẹ pé mo ti di jam mo ti di ìmáàmù báyìí. mo ti di ìmáàmù báyìí. wọ́n ní ọ̀kà àti alifajọ̀rù ṣé ká ṣe ń lé wa lọ́lọ́lá jù àbí mọ́ṣáláṣí ilé wa ni gbogbo náfìlà kọkùnrin ó ṣe ń lé lọ́lọ́lá jù hmm. yàtọ̀ sí ọ̀ràn yẹn tọ́jẹ́ pé a gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe mọ́ṣáláṣí èsì hmm ìmáàmù jamiu wa ni lọ sí sọláàtì yóò máa ṣe sọláàtì nínú yàrá rẹ̀ hmm. so kí á lè tún máa pọ̀ jẹ́ mùsùlùmí hmm. so mùsùlùmí gan-an tí èsì lè máàmù mọ́ṣáláṣí wọn ni kẹ́ máa lọ hmm. à ń bọ̀sibọ́sì ìmáàmù tó torí ẹ̀ a ka suratul fatiha àti kuli ayọl kafirun ní raka alakọkọ raka àti alifajir fatiha àti kuli wàlláhu ahad ní raka ẹlẹ́kejì jazakumullahu khairan ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà ìwá náà ni Sheikh Dr. sharafdin gbadebo ọjí aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́nkọ́ba àsanwó ní ẹ̀sùn lórí Sheikh jazakumullahu khairan ọ̀làdùn bello òun náà ni ó kọ́ mi lórúkọ àbú àmínà láti òkàdó akíntola àti afa ismail tí wọ́n lè jọ kọ́ ọ̀rìn ìwà jazakumullahu khairan títí ọjọ́ mẹ́jọ ìní tàtúmọ̀ pàdé pọ̀ ní mọ̀dágbére fún wa pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.